A kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Dr. Seriki. Eléyìí ni oògùn akọ̀jẹ̀dí, akọ̀jẹ̀dí ọ̀pá ẹ̀yìn. Pàápàá fún gbogbo ẹni tó já sí wípé nǹkan ọmọkùnrin ẹ̀ ò le dáadáa, o ò lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Wò ó lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí kí ìwọ náà kí o wá fún mi ní èsì kí o sì yin Ọlọ́run. Ẹ̀gún tó máa bá mi wá ni ewé efinrin ewé ìyálóde funfun, ewé ìyálóde pupa, ewé ewúro, ewé ejìnrìn, ewé ọ̀sẹ́pòtu. Gbogbo àwọn ewé yìí pátápátá wà á bá mi mú wọn, wà á bá mi blend ẹ̀ papọ̀. O lè wà á fi ìsebẹ̀ díẹ̀ sí i. Tí o bá blend ẹ̀, o lè mú kó fún, kó, kó gbó pẹ̀lú ọwọ́ àti omi díẹ̀ kó wá fi ìsebẹ̀ sí i kó gbó dáadáa kó fún omi inú ẹ̀ jáde, kó mú ní àárọ̀. Gbogbo ohun tó ń jẹ́ jẹ̀díjẹ̀dí, gbogbo ohun tó jẹ́, eh, akọ̀jẹ̀dí ni o, ẹ̀yìn ríro ni gbogbo ẹ̀ pátápátá, òun ni ó máa yà dànù. Tí wọ́n náà máa rí tí àlàáfíà rẹ tó máa péye dáadáa tí wà tún lè máa ṣe àtẹ̀kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n bí o ti ṣe ń ṣe bọ̀ ní àtẹ̀yìnwá. Ẹ bá mi dán iṣẹ́ yìí wò kí ẹ sì fún wa ní èsì ẹ gbìyànjú kí ẹ comment ìbéèrè yín sínú comment section níbi ibẹ̀ yẹn. Bákan náà sì ni ẹ share program yìí, ẹ share fídíò yìí fáwọn èèyàn lógún lógún, lọ́gbọ̀n lọ́gbọ̀n, jẹ́ káwọn ẹlòmíràn jẹ àǹfààní ẹ̀. Ọlọ́run lè ti ara titi ẹ náà wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sàn. Àìmọye àìsàn ló máa ń wọlé síyàn lára látara jẹ̀díjẹ̀dí. Akọ̀jẹ̀dí ò ń ṣe nǹkan tó da. Ó máa ń, ó máa ń pa okó tí kì í jẹ́ kó okó lè ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ náà sì ni a máa fa ara ríro nígbà míì a sì máa fa ẹ̀yìn kégungun ẹ̀yìn máa dùnyàn tí a mọ̀ sí spinal cord so láti ibẹ̀ tó bá pọ̀ jù àìmọye nǹkan mi ló tún lè jẹyọ láti ibẹ̀ ẹ bá mi gbìyànjú ẹ bá mi share program yìí bákan náà ẹ má gbàgbé láti follow mi so tẹ bá ti follow mi èmi náà ṣàdéhùn pé mi náà máa follow yín padà ẹja máa follow ara wa kí àìjọ gbéra wa débẹ̀ ìlera lògùn ọ̀rọ̀ your wellness is key so a ń láti máa ṣe ìtọ́jú ara wa bákan náà ẹ tún lè máa kàn sí wa lórí èyíkéyìí nínú irúfẹ́ àìsàn tó lè kó máa yọ yín lẹ́nu láti bá ń ṣe ìwòsàn lórí ẹ̀ à ń ṣe ìwòsàn pẹ̀lú ewé àti ìgbà àti àwọn irinṣẹ́ ìgbàlódé ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ní iléeṣẹ́ wa BN Wellness Health Care Center ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one six six eight six six one one nine àti zero eight one six seven seven three four six two one èmi ní tiyín tòótọ́.